أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اسرع لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته الحمد لله نعم mo rò pé sọ́bjẹ́tì tí a ní í Hebrew text. Now, ẹ jẹ́ kí n gbé báyìí kí n lè mọ̀ pé bóyá a ti gẹ́ẹ̀tì nǹkan tí mo fẹ́ ká ṣe kí ni. talẹ̀ tó lè pe àràfin tí mo kọ sílẹ̀ yìí nínú Hebrew elifibet talẹ̀ ni tó mọ̀ nínú wa tó lè sọ fún mi. Aha ẹ ẹ tava sógbà àbí ẹ tàvà yìí níbo ló wà nínú ibùrú elizabeth tava tava níbo ló wà nínú ibùrú elizabeth sákọ̀ọ́kọ́ ni àárín àbí bẹ́yìn ta ló mọ̀ ẹ ìgbẹ̀yìn masha allah ẹ diri tàvà tava àwọn kan ó pè ní tav tava ọ tav náà tí wọn bá kọ báyìí talẹ̀ tó lè pe ara fi ìfún mi ẹ ah, ẹhẹ kí ni ẹ ah. wo dada wo dada ẹ. Eh? ẹ́ eh? ẹ́ eh? alif alif alif kí ni mo pè o alif alif alif na àwa mú tab ati alif mo wá kọ kalẹ̀ báyìí mo wá kọ báyìí báwo ni màá ṣe pronounce ẹ̀ pọ̀ méjèèjì yìí ẹ́ báwo mo ṣe fẹ́ pè àti rí tava a dẹ̀ ti rí alif pronunciation alif òun máa ṣe a ọ ẹ e. a ọ ẹ e. nígbà míì ó depends nígbà míì wọ́n lè kọ́ alif kalẹ̀ báyìí wọ́n á kọ́ báyìí wọ́n wá kàn mọ́ sí báyìí ẹ ti rí a mọ̀ pé ní ẹ e, ẹ níbẹ̀ láti rí ẹ̀là alẹ̀ lamlẹ̀ ẹ̀là yọ̀ọ̀dọ̀ ẹ̀dìrí ṣùgbọ́n méjèèjì yìí báwo mo ti fẹ́ pè pọ̀ ta ló lè pè pọ̀ fún mi tap àti alif ta ẹgbọ́n tó fi jàre ẹ̀dìrí ta ta lọ́dọ̀ lárúbáwá tẹ bá fẹ́ pè ta yẹn ara fi ẹyọ kan náà ni tá lásán tá tá ṣùgbọ́n tá a bá fẹ́ fọ̀hún náà sí wẹ́wẹ́ tá ẹ̀rí tá tá bàtíà tá alif madi alif bàtíà tá so ó ti yé wa yí pé nísìnyí tá a Tava a dẹ̀ máa rí alif ó yà bí òye náà ìsìn wọ́n fẹ́ sọ pé aláàfin òun kọ́ ẹ̀ ta ló mọ̀ tí ó sọ fún mi eléyìí ta ló mọ̀ tó máa sọ fún mi tó o bá ti mọ̀ ọ́ mú sọ̀rọ̀ wọ́n tó bá mọ̀ kó náwó ẹ̀ sókè ẹ̀hẹ́n ẹ́ wí rárá bet bet ẹ wí bẹ́ẹ̀ bet bet bet bet bet bet so bet tá à ń mo wá fẹ́ pé mo fẹ́ jọyìn ẹ̀kọ́ ṣùgbọ́n kí n tó jọyìn bet papọ̀ mọ́ nǹkan mi ẹ jẹ́ àkọ́kọ́ wo rp mi náà ẹ́ rp wo ni ẹni tó bá mọ̀ kó sọ. kíni yóòdò ẹ yóòdò ẹni yóòdò. náà mo bá ń kọ ọ̀rọ̀ lọ nínú Hebrew language mo á kọ bet mo á kọ yóòdò bọ́ọ̀lù mo sì fẹ́ pè báyìí talẹ̀ tó lè pé méjèèjì yẹn kọ̀ fún mi ẹ ẹ bá é bá ẹ ti rí torí pé kí ni o kò ṣíṣe àkókò sáàndì gẹ́gẹ́ bí bá bá ẹ ti rí bá tabakọ̀ òun náà sí wẹ́wẹ́ wọ́n máa di bá ẹ àwa ti pé bẹ́ẹ̀ yọ̀ọ̀dọ̀ sóye ìyẹn bẹ́ẹ̀ náà a ti rí pé a ti sọ̀rọ̀ nípa tábà àti alè a lè sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀t àti yóòdò náà mo wá kọ arabi kankan lè báyìí. kí ni mo kọ yìí ẹni tó bá mọ̀ kó ti náwó arabi kíni ẹ bí rárá ẹhẹ bímọ bímọ ẹ bẹ bímọ. Vimo bímọ náà tó bá dàn sọ pé. kí ni mo kọ yìí sáré lè pé fún mi ẹ tó bá mọ̀ kó náwó ẹ ẹ done it done it náà mo sọ pé mo fẹ́ pe gímọ́ àti dálẹ́tì pọ̀ gímọ́ àti dálẹ́tì báwo ni pé báwo ni ṣe pé ẹ dáàlì mo fi ẹ ibi tó yẹ kí n lọ síbẹ̀ nìyẹn ó ní wọ́n sí mọ́ pronounce o. dáàlì gímọ́ dálẹ́tì gímọ́ jáde ó láti kó náà sì méjèèjì yẹn ẹ gímọ dalẹ báwo ni màá ṣe kó náà sì méjèèjì ẹ dáìn no no kò sí àyín bẹ kò sí àyín bẹ kò dé sí záyìn kò sí bẹ ayé ẹkọ ni tó kọ gbọ́dọ̀ jẹ dáìn gímọ dalẹ báwo láti pè gímọ. Janet Jamo Janet bọ́ọ̀ láti fi ní màá Janet. ẹ ẹnìkan bẹ́ẹ̀ sì sì ẹ no no no no no Bimo Janet ẹ orí ẹ Bimo Janet gad ẹni gad. God, God, Gad ẹdiri Gad ẹ baasi pronounce ẹni God. Eh, now to o bá dà sọ Ali, eh, Lamne. lam mim bọ́ọ̀dù máa ṣe pronounce mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ́ alif lam mim ẹ́ ẹ́ ẹlòmíì ẹ́ ẹ̀là mímu ti wà mẹ́ àbọ̀ ni òkè tí pé o but mẹ́tẹ̀ẹ̀ta ìbáwo mo sì le pronounce ẹ̀ head up head up head up head up head up head up head up head up lábàá mo sọ pé inlam ẹ̀ lábàá mo sọ pé kí ni o inlam ẹ̀ i'lam eh, i'lam ẹ i'lam mọ̀ ẹ̀dígẹ̀ àwọn náà máa sọ pé helam helam helam helam helam helam helam náà tí a bá wá sọ pé a bá rí. arisin adẹ̀rí bíìm báwo la ti fẹ́ pronounce méjèèjì fọ yìí two letters word láti kí ni láti lára ibú nìyẹn Or ala alifábẹ́ẹ̀tì méjì báwo la ti pronounce ẹ̀ fọ tabali sí tadẹ̀rí bíìm báwo la ti lè ẹ ẹ sí sí sí sí sí sí náà tábọ́ wá rí mímù báyìí bẹ́ẹ̀ kọ́ àtúwárí kan ọkọ báyìí kí lápẹ̀lẹ̀ l'a lápẹ̀lẹ̀ ta ló mọ ohun tí mo kọ yẹn ẹ ẹ memes of it tàbí kó pè ní meme final how meme of it so ti yé ibẹ̀ náà láti rí Elohim ẹ nbẹ náà láti rí ẹlà ẹlà ìlà àlà ẹ láwọn èdè tá a mọ̀ sí aramai náà ṣe mọ̀rẹ́ nìkan tó lè kọ kíní fún mi kof hmm, kof sùmọ́rẹ́ tó lè kọ cove kalẹ̀ cove ẹ́ cove wọ́n á gbìyànjú cove cove cove. ó gbà bí ó gbà ẹ́ ó gbà now ta ló lè kọ rage rage rage rage àwọn ọkùnrin mẹ́jẹ káwọn obìnrin ó gbé aṣubú lè nípa. rèṣ rèṣ rèṣ. rèṣ ọgbà bí ó gbà ó try gan rèṣ rèṣ ǹjẹ́ ààrẹ ni tí ṣé mo rí yẹn o sad sad táwọn lè kọ sad sad sad sad samaha sad ọgbà bí ó gbà ó gbà ẹ sad ó gbà sack talent tó lè kọ eh, eh, ayin ayin kìkì sáyìn ayin ayin ọbẹ̀ ah, ah, kó gbàdúrà ńlá nìkan ayin. ayin lọ́dọ̀ lágbáwá wọ́n mọ̀ pé ní ayin ayin lọ́dọ̀ lágbáwá wọ́n mọ̀ pé ayin ó gbà bí ó gbà ẹ ẹhẹ ọkọ ìkókó dúró dáadáa ẹ ṣùgbọ́n try gan ayin náà ta ló lè kọ zayin zayin zayin tẹ̀ bá tó zayin nínú lágbáwá àyìn ìrẹ́lá wọn pè é báyìí ṣùgbọ́n ó Zain, Zain. zayin gímò lọ́dọ̀ tiwọn gímò báyìí ẹ́ ó dúró fún gàáyìn lọ́dọ̀ lágbára ó dúró fún kí ni o gàáyìn ẹ́ aha mímù mímù báyìí lọ́dọ̀ tiwọn ẹ ó dúró fún mímú báyìí lọ́dọ̀ lárúbáwá ẹ̀dìrí ẹ̀dìrí ṣùgbọ́n mímú wọn òun á kí sọ́nà méjì wọ́n ní mím sọ̀fẹ́ tí wọ́n kọ báyìí wọ́n pè ní mím fàyà ẹ tó yé a ò gbọ́ mi yé náà ta ló pa akọ zain zain náà zain zain lọ́dọ̀ lágbáwá zain zain zain ah. kọjọ́ sá àbúgbìyànjú ọ̀ya aláwo síra wọn zain àti rí àìn ó kù zain. ó gbìyànjú dí àbí ẹ ẹ mọ́ gbàgbé tẹ bá fẹ́ kọ́ ọ́ sẹ́ ẹ ti rí ẹ ti rọ́wọ́ mi báyìí ẹ ti rí ọba ti mú báyìí ẹ ó ti rí ẹ ó ti rí zayin ẹ ti rí ó yí sí gan ó bó ṣe kọ́ kalẹ̀ yìí olùkọ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ mi yìí ẹ ẹ̀hẹ́n so báyìí ni zayin ẹ try láì ṣàtúnṣe ìyẹn sóyè. So, yeah náà ṣe rí ibi tá a ṣiṣẹ́ sí lọ́pọ̀ òun ni pé báwo la ṣe fẹ́ gẹ̀ẹ́tì àwọn álífábẹ́ẹ̀tì yẹn tá a bá ti gẹ̀ẹ́tì álífábẹ́ẹ̀tì dáadáa tá a ti mọ bí wọ́n ṣe máa ń so pọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹ tó fẹ́ kọ́ lágbáwá tàbí ẹ tó fẹ́ kọ́ English language tàbí ẹ tó fẹ́ kọ́ Gujarati tàbí ẹ tó fẹ́ kọ́ Marathi tàbí ẹ tó fẹ́ kọ́ Sanskrit kò wá mọ álífábẹ́ẹ̀tì language yẹn tàbí Yorùbá náà Yorùbá language ọbẹ̀ kọ ṣùgbọ́n ọmọ abidi títí dé ìparí wọn pé ọba tí kíkọ́ ṣùgbọ́n láti lè kọ yorùbá ó ti àmúlé kí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ọgbọ̀rọ̀ tẹ̀ láti mọ alifábẹ́ẹ̀tì rẹ dáadáa so lókùnbà tí a ti mọ ọ̀dà obìnrin ní fifty percent nínú rẹ̀ lẹ́yìn fifty percent ẹ̀ṣáàtì ẹ̀ṣáàtì ẹgbìyànjú náà. náà níparí ká tó máa lọ tó máa fẹ́ dáhùn sọ yí pé ọ̀dà àárọ̀ báwo ní ṣe wílé lè ibù tani tó mọ̀ tí ó sọ fún mi tó bá fẹ́ sọ pé ó dàárọ̀ o ẹni tó bá mọ̀ kó náwó sókè àti kọ́ kọjá náà nínú word by word Hebrew language bẹ́ẹ̀ náà nílẹ̀ kọ́ ẹ̀ tani tó mọ̀ kó sọ fún mi pé ó dàárọ̀ o ẹ ẹ ẹ àdìyò greek ló sọ yẹn ẹ kàlífta ẹ na lẹ́yìnlá o tún ọ̀fẹ́ fomi gẹ́gẹ́ ni lẹ́yìnlá tóòfù ẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìnlá tóòfù ká sọ pé ẹ̀yìn bá a di mà kí ni mo wí yẹn ẹ̀yìn báàdì mà ẹ́ ẹ̀yìn you are welcome ẹ́ ẹ̀yìn báàdì you are welcome so inshallah àkọ́mọ́ pọ̀ jù so hebrew lesson ìyẹn àti pọ́sì lè ní inshallah because la abi allah kó sàlékún àgbọ́yé àti mímọ́ wa subhanakallah wa bihamdika ashhadu an la ilaha illa an. أستغفر وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام